ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا كان يشرع فلا مضل له ومن يؤمن فلا هادي له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 ونبيه الله ورسوله وقد قال الفرد العظيم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل وكل ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته àti ọ̀dọ́ fún ọlọ́run àtọ́lọ́wọ́ àlékún ìkẹ́ ọlọ́run orí ẹ̀rọ ìgbẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ìṣẹ́lá Muhammad sọ́nà lọ́wọ́ àti ìṣẹ́lá. Thank you. gbé yẹ̀wò lọ́wọ́. Wọ́n náà ní aṣọ tó kúrú àtàkì yẹn. Ìgbà tí ìgbà náà ní lọ́pọ̀ láyà ọkọ àtìyàwó ìgbà gbogbo àwọn obìnrin pátá gbogbo àwọn ọkùnrin pátá ni wọ́n ní ìwọ̀n ní ọmọ ara náà ìwọ̀n tí wọ́n pé. èyí tí ó bá pé ìwọ̀n rẹ̀ ọmọ ọkùnrin wọ́n ti dá ìpínlẹ̀ rẹ̀. ìwọ̀n yìí ọ̀rẹ́ kan náà ló ń sùn. أن يكون إن شاء الله àwọn àdúgbò àti pé àwọn níbi wọn máa pín láàrin ara wọn wọn ti ti pé àwọn ìyàwó máa sọ wọn. lẹ́ẹ̀kejì oṣù dáwùjọ ti alàgbọ̀n ìwọ̀ tí ó ní ọ̀rọ̀ ọ̀pọ̀ ìyàwó rẹ̀ tí ẹ kọ́kọ́ ṣe fún ìyàwó rẹ̀ pé àti sọ ní ọkọ̀ ẹni ọ̀sán. Ẹgbẹ́ òkúta kù ó lè lè àyájú lọ́sà Ìyàwó tó bá ti ẹ̀rọ kan lọ́wọ́ ìlú lọ́wọ́ àwọn ìlú ìjọba ti ìlú. ìyẹn gbọ́dọ̀ àti ìpínlẹ̀ náà كل فقير ما ضرب له من النكاح ọlọ́pìnrin ìlú bá wù ìwò ní láti àpá ẹlẹgbẹ́ ti bẹ̀rẹ̀. Àtàkàtà ìyàwó kan ní àkọ́lù náà حديث سموه ما قبلكم Ọjọ́ olúwa ní ọjọ́ ìyàwó. Ẹni tí wọ́n kò ní ìrìn ẹgbẹ́ mẹ́sàn-án. Ẹni tí ó ní Ọkùnrin tí wọ́n ọ̀gbá ẹ̀sìn jẹ́ mẹ́rin. Mẹ́rin ní ọlọ́run ọkùnrin lọ́jọ́ ìgbàlágbà mẹ́rin. Bí ìbájú ń pè mẹ́rin lọ kọjá na ṣẹ̀yà ọlọ́run. Ìyí máa ń lé lẹ́gbẹ̀ẹ́rin ìjọba ọ̀sán. Ẹ̀sán ọdún ní ọjà láti ẹgbẹ̀rún lọ قلت لي على الصفاري عملت لي على الصفاري قول لي أنا لأن كل كان يعتبر كان وأنت اللي حتى من هناك يا رب الله ما يمكن على تعليم ìdáhàdọ̀ wá tó wọ́n pẹ̀lẹ́ ẹgbẹ́ lọ́wọ́ ọ̀pẹ̀ láti Kota, kota ala itu di dalam mana? Kota mana yang ada di dalam àwọn tí wọ́n fẹ́ apárí obìnrin onídàmọ́ náà nínú àwọn ẹ̀rọ ní ìlú tó pọ̀ jù. Ìgbà tí ó gbé tẹ̀sítẹ̀sítẹ̀ ọkùnrin oṣù tí láàárín àwọn àyàwó ọ̀pọ̀ ọ̀pọ̀. Ọlọ́run ti sọ fún mi ìlú tẹ̀lé wọ́n máa ń dáyà mọ́. Àwọn obìnrin máa ń bẹ̀ ọlọ́run tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ọlọ́run bẹ̀rù bẹ̀rù. Ṣé kí lọ́nà táàlì òun ti yẹ kí ìfẹ́ nínú ìfẹ́ ìlérí ìlú. Láyé á ń bẹ̀rù bá wọn sáré lọ́wọ́ ìlú náà tí a ti lápá rẹ̀ ọmọ rẹ̀ tó mọ ọlọ́run ojú ọ̀gbọ́n náà kò sí ẹ̀dá ọ̀nà ọ̀lẹ́yìn. Ojú ìpèsè ìpèsè ìyàtọ̀ tó ń yàwó ìpátá ìfẹ́ ńlá èyí tí ó ti ìpèsè ìdílé tí wọ́n wà lókè ìdílé ìdáyà. Ìlú ọ̀gbẹ́gbẹ́. àdéhùn ọ̀sán ti ní àwọn ní ọjọ́ ìṣàkàtà. أنا أتمنى الله قالت عائشة رضي الله عنها الذي الآن لما أصاب من عن الحقائق في اليوم أما ذلك الإمام توسل إلى أعلى يوم أولا àwọn tó ṣe ń ṣe níbi tó wà fún wọn lẹ́bí ọkùnrin níbi oúnjẹ tó ń fún wọn ọkọ̀ ọ̀dọ́ níbi mẹ́rin. Ìjọba ọ̀pọ̀ ẹ̀ka àkọ́kọ́ ọ̀gọ́fẹ̀lẹ̀ kìí. alórí ọ̀pọ̀ wọn ìgbìmọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pẹ̀lẹ̀ ìgbìmọ̀ عنه ابنتك قال يجب في نظرة Àyàtúrú ọjọ́ ti pé ẹni kan tó ti kápá sí ìnáwó ìkan lọ. Olúkúrú jẹ́ márùn àwọn tí ó ń tẹ́lá bẹ́ẹ̀rẹ̀ nínú ọ̀pọ̀ wọn ló bẹ́ẹ̀ márùn-ún. Àwọn àwọn tí Àwọn tí ó ń tẹ́lá bẹ́ẹ̀rẹ̀ ló ń tẹ́lá Àwọn àjọ fún ọmọ àtàkùn jẹ́ mẹ́fà ọ̀sán. Ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀ka ní ní pọ̀. Gbogbo àgbọ̀ tí ó ti pátá ọ̀rọ̀ lọ العدل في المسكن ولكن إذا مسلم به أو رسول الله Ìgbìmọ̀ tó dára lọ sí ẹgbẹ́ òun tó ń pé ìdúgbò ọ̀pọ̀ wa, ọ̀pẹ́lẹ́ ìgbìmọ̀ ìgbẹ̀rún, èyí náà ìgbẹ̀rún ọgbọ̀n náà. kọjá sí pé ah, ní gbogbo rí àwọn tí ó yà sí ọ̀sán àwọn ìwọ̀ ẹ̀rìn ìgbìmọ̀ jẹ́ fún ìgbìmọ̀ jẹ́ kéèkì ìgbìmọ̀ jẹ́ ìlú ẹ̀kọ́ pé olùgbé òwe kan. Ọ̀sán ilé ìṣẹ́ ọdún márùn-ún ni wọ́n àwọn ọwọ́ àgbà pé wọ́n mú ẹgbẹ́ wọn kánà kánà ní ìlú wọ́n ní ní tí wọ́n lọ bá wọn náà ń bẹ̀rẹ̀ wọ́n ti ti ẹnu ká wọ́n náà ti rà àfà wọ́n ti ẹni lé ẹgbẹ́ wọn tó ń rìn àti ní ọmọ lọ́mọ tó kù ní àwọn kábàáyì ọlọ́mọ tó kù ní wọ́n àti ìlànà kú bẹ́ẹ̀. Àyàfi, abáyé náà lọ́mọ bẹ́ẹ̀ náà. ohun ìgbé á ní ìgbẹ́ ní bàbá ara tí wọ́n lò ẹni tó ń bẹ tí wọ́n lò ti rà áàbò sí alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìwúkà tó ń jẹ́ kí wọ́n rà tó ìwé ìwé mẹ́fẹ̀ tó wò níbi àwọn ìsáàkì kékeré òun náà ní àlùmọ́bí àgbègbè ìlànà àákérété pẹ̀lú àsìkò táàrin ní ọjọ́ ọmọ Ìgbàgbọ́ táàrin lọ́dọ̀ ọmọ láti lè ṣe ìgbàgbọ́.

ilé ìjọsìn ìta ìrẹ̀lẹ̀ ìyàwó náà ọkọ̀ ọ̀gbọ́n ní ilé ìjọsìn ìjọ tó wà lórí àìlọ́dún àìlọ́. Àyà tó bá jẹ́ pé ìyàwó ní ẹ̀sìn ìfẹ́ àti ìyàwó àti náà ìyàwó náà lè tẹ̀lé àwọn àìsàn náà. Wọ́n làwọn ìta akẹ́kẹ̀ẹ́ ọjọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ làwọn olùgbọ̀n ọjọ́ ìpínlẹ̀ ọjọ́ ìpínlẹ̀ ọjọ́ ìpínlẹ̀ èyí ni a fẹ́ wòye ìgbà tó tí ọmọ gbé tí o ti máa yọ ní èyí ó lọ ọdún ẹgbẹ́ ló ti bẹ̀rẹ̀ lọ èyí ó lọ ọdún méjì pẹ̀lú ẹ ẹ̀dá mi wá rẹ̀ ọdún méjì ọdún méjì lẹ́yìn ọdún méjì òun láti wá pé ọmọ fún àwọn tó kù náà. àwọn abẹ́rẹ́ ní ẹ̀mí ní. tó bá jẹ́ kí ọjọ́ ẹlẹ́sẹ̀ẹ́sẹ̀ adébíyọ̀ ọjọ́ ìfọwọ́pọ̀ ti ti lọ́pọ̀ lẹ́kọ̀ọ́ lọ́pọ̀ ọ̀fẹ́ àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ó dàgbà ẹgbẹ́ tó láti lè fi náà ọjọ́ mẹ́ta ní ẹ̀rù tẹ̀lé nínú ọjọ́ mẹ́ta yìí ìjọba ẹ̀sìn ara fún un àwọn tó kù káàdùn tó kù wá ọjọ́ kan àwọn ọmọ yìí mọ̀ ọjọ́ tó kù yẹn ọjọ́ tó kù yẹn ọjọ́ tó kù. àwọn ìjọba tó ń fẹ́ ìjọba tó ń fẹ́ ó láti bèrè àyè nínú ọjọ́ táàbù mẹ́lẹ̀. Mo bá jẹ́ lọ́dún yìí, tàbá lọ́jọ́ lẹ́yìn. Ọjọ́ kí ìwà pé ó lè lu ẹ̀sìn sí ìyàfẹ́yà pẹ̀lú ọ̀sán nínú ọjọ́ tó lẹ́sẹ̀ rẹ̀. Àwọn àjọ àgbà. Bẹ́ẹ̀ náà wọ́n lè rí ó bá lè من المنظمة التكوين أحدهم من جنس فالأنس صلى الله عليه وسلم التجوى المختلفة رضي الله تعالى عنها وقد يكون الصلاة معي وقد استهلنا من التكوين مقال رسول الله عن الإمام الجاهل هو أصبح ìlọ́gbàlẹ̀ nínú wọn ní lọ láti ìlọ́gbàlẹ̀ láti ìlọ́gbàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láti ìlọ́gbàlẹ̀ هو الله على على nígbà tó tó tó bí wọ́n pé ọlọ́pàá ṣe ti lè ní ọ̀rọ̀ ní ọ̀rẹ́ nígbà tó tó tó rẹ̀ nípa ìpínlẹ̀ ní ọ̀rẹ́ pa nígbà tó tó rẹ̀ ẹni kọ̀ fún àwọn ọ̀rọ̀ náà ẹ̀ka lẹ́wà ní ìpínlẹ̀ gbogbo kẹ̀kẹ́ ìdíje ẹgbẹ́ àwọn kan tá àpapọ̀ níbi àwọn ọmọ ìlú ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀rọ lọ́wọ́ àwọn kan tó yẹ fẹ́lẹ̀. Báyọ̀ náà fi ìyàpá rẹ̀ fẹ́ yóò lè tó mẹ́ta ẹ̀rọ yóò lè tó méjì Ọ̀rọ̀ ọ̀rọ̀ tó rẹ̀ tó bá ń tọrọ ọ̀sẹ̀ náà àjẹpẹ́ ìṣẹ́kọ̀ọ́sẹ́kọ̀ lè bẹ̀rẹ̀ ọ̀pẹ́ lọ. Ìgbàgbé ọ̀sọ̀ sí wọn pẹ̀lú ìgbà àwọn ìwọ̀n ìgbẹ́lọ́pọ̀ ìwọ̀n ìgbéyàwó gbogbo ọkùnrin lọ́wọ́ على الزوجة ìwọ́n kẹta níyàwó ti ṣe ìwọ̀ ọmọ ọ̀pọ̀ ọ̀pọ̀ mẹ́wọ́n ọ̀pọ̀ mẹ́wọ́n ìyàwó àwọn ìyàwó náà ti ṣe ìgbàgbé láti lọ́pọ̀ táwọn ọ̀gá ṣe ọ̀pọ̀ ìyàwó náà àkọ́kọ́ ìṣe ọ̀pẹ́ ló ga jù ó ga jù níbi wọn kọ ìrọ̀yàn lórí ẹ̀sìn gbogbo ìlú rẹ̀ ẹ̀yọ̀kan ẹ̀sìn. Kí ni a fún ẹ̀kọ́ kí ni a fún ẹ̀yọ́kọ̀ọ́ rẹ̀? ọmọ mi lò ní. Gbogbo ẹgbẹ́ máa ń fẹ́ ra fún lọ́wọ́ tí máa rẹ̀ kẹ́sì. Kọ́dà àti gbogbo ẹ̀ gómìnà náà. Àti ọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ gómìnà náà lórí ẹ̀sẹ̀ ní ẹ̀mí lọ. Kọ́dà kó ṣe kí ẹgbẹ́ máa rẹ̀ ẹ̀sẹ̀ ní máa ti yàn kí ẹ̀ bá ti yàn. Lẹ́sẹ̀ ní ẹ̀mí fún yóò kọ́ fún ìlànà òbí ẹ̀sẹ̀. Ọ̀nà ìjọba wà láti dákọ̀ máa lé. Ẹlẹ́yìn nìkan tó lé ní òun ló fi ń pàtàkì lọ ilé ọkọ̀ agbára ká àtàlẹ́ta ليس في هذه الحمودية ولكن ما هو كل شيء يعني كان يقول كل شيء عوض بالله من عوض بالله ومن يكون الأسلام بجوع ومن يستطيع ما هو بهذا الفكر Gbogbo ìgbàjọ́ àlàyé, gbogbo ìgbàjọ́ àlàyé, tí máa ń retí àpánlé lọ́dọ̀ àwọn tí máa ń tọ́lá lórí gbogbo ìgbàjọ́ náà. Gbogbo ìgbàjọ́ àlàyé. Ọ̀gá ìṣọ̀kùnrin, ọ̀gá ọ̀gá ọ̀gbẹ́ Áfíríkà ti ọ̀gbà mú náà. على الميزان الله تعالى كلامه خلاص على الرجال علاقة القوانين على الإسلام أولا جلست أقعد الله أقعد الله لنعطي القوانين لمن فضل بعضهم على حتى الله بعد ذنبه أن أصحى يكون دون ذلك الله من ذلك الله من ذلك الله لما قال الله والله ما في شاوة àkọ́kọ́ lò èyí tó wá nípa àwọn anábì àwọn anábì bá ní ọ̀rọ̀ ìgbà bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kúrú wọ́n bá wọn tó àti ìgbà Àwọn mẹ́fà ni wọ́n wọ́n tún lọ́wọ́ ní ìfọ̀ àwọn ورسول الله صلى الله عليه وسلم أفضل الإبراهيم بما قرأ الله تعالى قل أنا من بعد القرآن ولا يستطيع الله Allah ti pẹ̀lú ẹgbẹ́ ní sọ́dẹ̀ àwọn ní apáṣẹ ìpàdé wọ́n máa

ọwọ́ ìtẹ̀lẹ́ jù tó ti àpàtẹ̀ wá wọ́n ti máa ń pa òun Omi ìtàkàkọ́ ní ilé ìwé ìwọ ìrìnà nínú tó sọ ní àpàtẹ̀ wá nínú tó sọ ní ọjọ́ ìlú. Kọ́wàá ti mọ́ ní wọn àpàtẹ̀ wá àpàtẹ̀ ìrànlọ́wọ́ àpàtẹ̀ ìrànlọ́wọ́ àpàtẹ̀ ìrànlọ́wọ́ ìgbà tí wọ́n jẹ́ kí àpẹẹrẹ tó ló lè ẹnu lé yápa sí rẹ̀ òun lè tó jẹ́ sí ọ̀rọ̀. Ó fi ìṣùgbọ́n rẹ̀ lọ́wọ́ Wọ́n á ṣe wá ní orí tó ń tẹ́lẹ̀ lórí. Orí tó ń tẹ́lẹ̀ lórí. Ó tẹ́ láti jẹun lórí tí ó bá ti tó ní ìrẹ̀ àwọn olóògùn ní. Ẹ máa ti máa ọ̀rẹ́ wà láti àwọn olóògùn. Ní àwọn ọmọ rẹ̀ bàbá ní ìlú. Àwọn ìgbà ìgbàdá ó ti wà nígbà. Náà, ọkọ̀ obìnrin ìgbà jọ. Nìkẹ́ ọ̀kẹ́ ó ti bá àwọn ọ̀wọ̀n ní ìgbẹ́ lórí ọ̀sẹ̀ púpọ̀ fún ẹ̀rọ ilé pọ̀ lọ. Ó bẹ̀rẹ̀ lọ. Ẹ̀yọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń dá sọ́ra gan-an. tó ṣe kó sì ló rí gbogbo ojú rẹ̀ nínú fún rẹ̀. Olùkó rẹ̀ fẹ́ràn rẹ̀. Ẹ náà wọ́n fẹ́ràn rẹ̀ rẹ̀ fẹ́ràn rẹ̀ sọ̀dá. Rẹ̀ fẹ́ràn rẹ̀ sà. Àbí ẹgbẹ́ ti sà kú. Ẹ jọ fún ọ lẹ́yìn. Àbí àwọn tó fẹ́ràn rẹ̀ wọn. Ilé ìgbà kúrẹ̀ ló ń wọ̀ ọ̀dúnwọ́n. àgbàdẹ́kùn nìkẹ́kọ̀ọ́. Ó ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ọgbọ̀nọ̀ náà, ọ̀pọ̀ àwọn àgbẹ̀rẹ̀ ọgbọ̀nọ̀ wà lẹ́sẹ̀lẹ̀ Èyí tó lágbára nínú ìyẹn nínú ìlú ọkọ̀ ìdájọ́ lọ́wọ́ ọkọ̀ ìpínlẹ̀ yìí láti ọkọ̀ ìrọ̀lẹ̀ ìgbẹ́sẹ̀ olóòtú bàbá rẹ̀ ó sì bàbá rẹ̀ ìjọba rẹ̀ bá tẹ́lẹ̀ olóòtú ìfẹ́ ó lè lọ́wọ́ ìlànà ìfẹ́ rẹ̀ ọjà ọlọ́run nígbà tó ọlọ́run tó gbé lórí ìlẹ́nu àbá rẹ̀ lọ. ẹni tó bí àtàkà fún wa nígbà tó ti jẹ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọkọ wà fún àtàkà fún wa nínú ọmọ ti gbé ọkọ ọkọ yà pàṣẹ wa. Kọ́lá ọ̀gbọ́n àbáyé ẹ̀fọ́ wa ó lé lọ́dọ̀ lọ́dọ̀. Ábùdó ti wá ọ̀gbọ̀n ọ̀gbọ̀n. Wọ́n máa lọ kéèké fún ọ̀rọ̀ ìdìbò àwọn aláìkàtà. kù àwọn obìnrin wa kẹ́lẹ́ ìjọba àwọn ọmọ wa. Táà kú ní oṣù yìí wọ́n tún bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ká kọ́ wọn lọ lé ọkọ ẹ̀jẹ̀ ká mọ láti sáré. Làǹtà lọ́jọ́ kọ, ìgbésẹ̀ lọ́jọ́ kọ, respect. ọkọ̀ lè ti bọ́ ọ́n lè tí ó kọ́ ẹ lọ. ọ̀kọ́ ọ̀rẹ́ olùkọ́ bọ́ọ̀lù mọ́ta àlejò. mo bá kú ìmọ̀ ti lè rí ọgbọ̀ ọ̀rẹ́ tẹ́lẹ̀. lẹ́sẹ̀ ti lè ní ìyọ̀kú àwọn ọmọ rẹ̀. gbogbo ẹgbẹ́ ilé àná Muhammad ilé àná ni gbogbo tí ó àìkọ́ ní ilé àná ni wà. ìyàwó náà ló ti fẹ́ gbogbo ọ̀fẹ́ ó ju àná ni lọ lọ́dún èyí. ìyàwó náà ló ti fọ́ ọ̀fẹ́ ó máa ń di ju àná lọ. ìyàwó náà ló ti fọ́ ọ̀fẹ́ ọ̀gá ló jẹ́ fún àná mi eu, eu, eu, eu lórí ànábì. Àlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àlẹ́kù ti jẹ́ èyí tó wọ orúkọ àjẹ́ Mùhàmmadu. Lẹ́sẹ̀ ọ̀, ó fi lọ́wọ́ jẹrí, ó fi lọ́wọ́ àdìsí, wàṣà lásìkò náà nínú mẹ́ta lásìkò yẹn lásìkò ọ̀hún. Mẹ́ta aṣọ ọkùnrin sáà nínú àwọn ọmọ ẹgbẹ́ pé ìrọ́sọ̀rọ̀ náà nínú àwọn ọmọ alápọ̀lẹ́kù nínú ọmọ kàbẹ̀rẹ̀ ọ̀dídá akẹ́kọ̀ọ́ orúkọ lọ́wọ́ alápọ̀lẹ́kù. Nǹkan mẹ́ta olùdálẹ́bí lọ. Àkọ́kọ́ ọ̀gbìn ẹlẹ́gbẹ̀ẹ́ àbùkù ẹlẹ́gbẹ̀ẹ́ta lábùkù ní káyọ̀ nígbà nígbà náà sọ̀rọ̀. Lójú bẹ́ẹ̀, ó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fún àtẹ̀lẹ́ ìwọ rẹ̀ bí wọ́n tí ọkọ̀ tó náà gbẹ́jọ rẹ̀ ó lẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Lábẹ́ lábẹ́ ìgbésẹ̀ أمي الطاعة ومن يوم عائشة رضي الله تعالى عنها إلى أن أتلقى وحاجة بالدوام وللفوق عايز أن أذكر رسول الله صلى الله عليه وسلم قلوب بالرسول أي الناس أعظم أكثر حرصا على المرأة كيف التأهيل أي الناس تعليميا أعظم أكثر على المرأة إذا الذي هو مجنون به لوجه عن كيف التأهيل قال Ẹ̀bù ẹ̀bù ẹ̀bù ẹ̀bù náà tó wọ̀. Tí ọba ti rí ẹgbẹ́ ìjọpọ̀ rẹ̀, ọlọ́wọ̀ pálẹ́. Ó tàbí bí ọmọ akẹ́kọ̀ọ́ tó mẹ̀sáàjì kẹ́ẹ̀kẹ́ ọkọ̀ tó gbé bá ti pé àwọn àpá àwọn akọ̀lẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ti ti fi ṣe olẹ́ ọwà ti di àpá àwọn pọ̀ ọmọ àtàlẹ́ lọ́dọ́dọ́ àwọn ni wọ́n pọ̀ wọ́n pọ̀ ọkọ̀ rẹ̀ Àdébìnrin ọkọ̀ rẹ̀ lọ́jọ́ ní oṣù ọkọ̀ obìnrin òun ló ní ìwòlùmọ́rùn-ún gbogbo ìlọ́pọ̀. قال وأن الناس أعرض الحق على الرجل وبلا خلق namun di pangkalan timur semua boleh timur boleh bilang ẹgbẹ́ tí wọ́n ti lò bí sáré láwùjọ á ọkọ rẹ̀ bàbá ti sáré. Àwọn tó bá ti sáré bàbá rẹ̀ tẹ̀lé. Ó yàtọ̀ sí àdéhùn yìí lọ́nà àpapọ̀ náà lòlókùn ọ̀pá dáadáa nínú. Àwọn ẹ̀ka ti dára ń ti lọ ọ̀pá ìfẹ́ lọ, ó mú ká ó wọ́n wọ́n dáadáa nínú. Àwọn ẹ̀ka ti ó níwọ̀n lọ́ba ó wá wáyé ní ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀tù ọ̀ alẹ́ mi ní gbogbo ìyá rẹ̀. Àdìsá wọ̀ yìí wọ́n ní ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ńlá tó ń sàn ká. Ìsàbẹ̀lẹ̀ ló pé kí ọkọ ló ń bí wọ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ ju gbogbo ilẹ̀ lọ ju bàbá rẹ̀ lọ. Àyíká nàbà àyíká dáná sọ̀rọ̀ àti ìjọba sọ̀rọ̀ àti ìjọba sọ̀rọ̀ àti ìjọba sọ̀rọ̀. Nígbà tó rẹ̀ máa wọ̀ ọjọ́ bẹ̀rẹ̀. Mo lè fẹ́ mo ti gbé jáde. Ó wá ní àwọn aráàlú yìí àwọn atúwájú wa sáré sí wọn àwọn tó bẹ̀rẹ̀ lọ kí wọn láti lè fẹ́ sí wọn. Respect them. Respect them. Owó àgbẹ̀ àwọn yẹn wáyé báyìí náà máa ń lérè. Ọ̀dà. Àdéhùn wa lẹ́kọ̀ọ́ ìwé náà wọ́n lọ. Owó àgbẹ̀ wá lọ́wọ́ ìsọ̀padà. Òkú àdéhùn làbárí káàkiri nítorí wáyé pé owó ní pàtàkì alẹ́sìn náà ha àgbà yà náà lọ́rọ́ lọ sí wọ́n ayọ̀ sí mo ti tó wọn ní mo rí bẹ́ẹ̀rẹ̀ wọ́n á rí pé ìwọ́n náà wọ́n kẹ́kọ̀ọ́ ìjàmbá lọ láti àti ìwọ̀n wọ́n kò sọ fẹ́rẹ̀ sọ̀rọ̀ láwọn àmọ́ ìtàn náà dáadáa. عن ليس لأحد لا تكون فرحة أن تثبت زوجها من أيضا حقه عليها إذا توفى ابن ثلاثة كيف أن ثلاثة كنا قوية قوية بالتجير عندهم بقوة بل بالتجير يقول أن تكون يوم تكون يوم ẹni tó bá kí ọ̀dà òkèlè sọ ọmọ tó dé ìyàwó tó kọ ìwé ìwò ìfún ọkọ rẹ̀. Alẹ́bílọ́wà ìbẹ̀rẹ̀ gbọ́ ní àfihì àyíká bí ìwọ rẹ̀ kò tó tó tọ́ rẹ̀. Ṣùgbọ́n ọkọ̀ obìnrin gbọ́dọ̀ tẹ̀lé àti ọkọ rẹ̀. Wọ́n lọ wá ní ọ̀dọ́ lọ àti ọdún ìdára. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹni tó ní ìdí ẹgbẹ́ ìrìnàjò àwọn ọmọ àwọn ọmọ náà. Àwọn ọmọ ìgbàlọ́ ó jọ ọ́ lórí ìlú rẹ̀ rẹ̀. Àbúrò ti sọ lára rẹ̀ lọ́dún sí táwọn. Òun rò pé ọkọ̀ òun náà tó lọ sọ lára rẹ̀ sí táwọn. Ọkọ̀ ti lọ́wọ́ tí wọ́n wọ́n ti. Òun tó fẹ́ láti tẹ̀sán lábẹ́ rẹ̀. Ó ti wá kó jọ ọ́ lọ́wọ́ tẹ̀lé. Ó ti bá ti ń ẹ̀sí gbogbo owó tí ó mọ́ lọ agbára ti olówó lọ́wọ́ ẹ̀rọ ẹ̀ẹ̀ká ẹ̀ẹ̀ká ti tẹ́ yóò máa tó gba ọkọ̀ ìgbé tó ti tó máa tọ́kọ̀ ẹ̀yẹ ẹ̀ẹ̀ tó wọn ló ń gbé nínú náà ń dá ẹ̀ka tó ta àdìyẹ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá sí ìwọ́n tó

ó tó bí dáadáa lábẹ́ ọkọ rẹ̀. Kí ló bí dáadáa? Ọ̀ọ́nì táàbù. Ìsọ̀lẹ̀ áàbù ọ̀ọ́nì táàbù. Obìnrin ló dáa. Olùbí ló gbọ́ ọ̀dọ́ lẹ́nu. Obìnrin wáyé ti gbọ́ ọ̀dọ́ lẹ́nu ní ọdún olúdúró. Àwọn ọ̀pọ̀ àgbọ̀dọ̀ jẹ́ pẹ̀lú bọ́ọ̀lù tó ti tọ́ pọ̀ yìí ọgbọ́n bọ́ọ̀lù tí obìnrin yìí ti tó dà ìpọ́njọ́ kan náà. wọ́n bọ́ pọ̀ sọ pé yàtí àti àkọ́ńdé ni o kéde ìgbé jẹ́ ìlọ́kọ̀ rẹ̀ òṣè nínú ìdánwò sábẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbà àgbẹ̀rẹ̀ tẹ̀lé ó wọ́n ní orí rí ẹgbẹ́ alẹ́gbẹ́ ní àjọ́gbọ́n tó ní gbogbo ìsàmùbáàmì ó ti kó lẹ́bẹ̀ẹ́ ẹ̀sẹ̀ ha gbọ́gbá títí ìdàpọ̀ rẹ̀ kí ni kóòtù rẹ̀ ó jẹ́ pẹ̀lú méjì èyí tó ń ha èyí tó ń ha dáadáa lọ́tọ́ rẹ̀ ọgbẹ́ òkèèrè àti sọ̀rọ̀ ha ló bẹ̀rẹ̀ ọ̀nà ìsáǹkó bẹ̀rẹ̀. Kọ́lá kò fún ààrẹ mi. Gbogbo tó ti túwé ilé obìnrin mi ní òmú ààrẹ mi, ọdún ọ̀gbọ̀n, ọdún ẹ̀gbá. Àmọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ lẹ́nu lẹ́gbọ́n ní eré. Àpàlábọ̀ abẹ́. Ìdí bẹ́ẹ̀ láti ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ọlọ́gbọ́n. Náà Báwo ló fi ìrìn pọ̀ rẹ̀ wọ́n pè sí bọ́ọ̀lù ní oṣù? Òun ló ń tọ́lọ tó. Ní bọ́ọ̀lù náà ṣe kí ọba fíìmù. Ọba rẹ̀ fún fíìmù. Lẹ́yìn ìgbìmọ̀ ìyá rẹ̀ ẹ̀dọ́ ìjọba. Kí ló dé àwọn ọmọ rẹ̀? Lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, káyọ̀ ìjọba ọ, àwọn àtàkùn àwọn ọmọ ẹgbẹ́ tí ó ń sọ̀rọ̀jà ọ̀jẹ̀ ìjàpé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ náà tó ọmọ tí ó ń ó ń bẹ̀rẹ̀ àtàkùn ẹ̀kọ́ ọkọ̀ ọ̀pọ̀ pé

Bí ìka ti ṣe ìwọ ọjọ́ ọ̀sẹ̀ ìkúnlẹ̀ ìwájú ọ̀gẹ̀ ló ń ọ̀pọ̀ látara ti tàbí obìnrin yìí ó ètò lè fi kóbi lóbi ìrírí àti ọ̀pọ̀ ìrírí olùkó ẹ̀fẹ́ ọ̀pọ̀ rẹ̀ lẹ́tọ́ ìyọ̀pọ̀ rẹ̀ kọ́lá tó lù ú ẹ̀fẹ́ rẹ̀. ẹ̀fẹ́ ẹ̀fẹ́ rẹ̀ wọ́n tó apáyà o wọ́n á lọ́wọ́ lórí ẹ̀fẹ́ àwọn àgbàdo tó gbọ́dọ̀ lọ. wọ́n kọ́ ọkọ̀ rẹ̀ gàdí ọkọ̀ rẹ̀ gàdí gàdí ọ̀dà gàdí wọ́n kọ́ lẹ́nu. àpáyà ẹ̀fẹ́ kọ́ kí wọ́n sọ fún ti lọ́jọ́ rẹ̀. Ilé ìbá ti ó ti di ọwọ́ orí kan lọ́gbọ́ pẹ̀lú ọ̀rẹ́. Àmọ́ ẹ̀kọ́ ìjọ ọlọ́gbọ́ bẹ́ẹ̀ kó òbí ọlọ́gbọ́ bẹ́ẹ̀ lọ́mọ kọ́ rẹ̀. Ó rà kọ́ sí ìjọba tí kò rẹ̀ lọ́tẹ́lẹ̀, ó ti múra ọkọ̀ ọ̀tẹ̀ èyí bẹ̀rẹ̀ náà ojú lọ náà tó ti fún ọ náà tó ti fi lè fi jẹ́ náà mọ́ bí èdè àbára náà ń sọ mọ́ o ti fẹ́ ìgbà ìgbà ó náà fẹ́ gbà rẹ̀ lọ àlàyé sí ó náà fẹ́ gbà rẹ̀ lọ àbá before ọkọ̀ tó tó bá yóò bá tó ọkọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó ń bọ̀ rẹ̀ lẹ́yìn tó ń tó bá ti gbà wẹ̀ tí ó tó dá ìwọ̀n lọ́wọ́ lọ ọlọ́run ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ Èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti lé ọ̀rọ̀ òbí mi. Ẹ̀jọ̀ ayé ń pọ̀. Ọlọ́run ò fẹ́ ẹ̀jọ̀ ayé. Wọ́n máa gbá òun náà lọ́wọ́ pẹ̀. Ìtàgé àbára máa ń lọ mọ́ àwọn ẹ̀ka pàápàá ìṣúná náà. Ìgbésẹ̀ ẹ̀jọ̀ ayé ń pọ̀ ìtàwọn ti kọ́ mẹ́kọ̀ọ́ ti ní omi dáadáa ní omi dáadáa ní ẹgbẹ́ omi tó lè bẹ́ẹ̀ bẹ̀rù jágùn mẹ́ta wọn ń bẹ̀rẹ̀ lọ́yìn omi dáadáa. àlejò ọmọ ọmọ àlọ́ ọ̀sán ó tọ́ bẹ̀rẹ̀ bí ìlú yìí. àlejò ní ọ̀yìn omi dáadáa ẹgbẹ́ ń tọ́ ìwé ọ̀yìn omi dáadáa ẹni tó ń ta ti sáwọn obìnrin tó ti ra mọ́ ọ̀sẹ̀ ń tọ́ pẹ̀lú wọn o. bọ́ọ̀lù àti àwọn tó lọ ọ bá dá lọ́jọ́ tó yàn ọ̀dà ìpínlẹ̀ ìjà nígbà tó àwọn abájá òkú ní. ọ̀nù náà obìnrin tó dá ìjọba ọmọ nínú àwọn obìnrin. mọ́nà wọ́n ti fi hàn لا نظرنا لا نظرنا إليها نظرنا الله أكبر كبيرا وكنت تتحول تتحول تتحول Ìyún tọ́kọ́lọ́ tọ́kọ́lọ́ ní ìwà ní ọwọ́tọ̀ọ̀rọ̀ lọ́gbò, ọwọ́tọ̀ọ̀rọ̀ ápùlẹ́gbẹ̀, ìgbà wọn ẹ̀mí táwọn ọmọdé lọ mú ọdún àwọn ìṣẹ́lẹ̀ bọ̀lẹ́gẹ̀ lẹ́kọ̀ọ́ pọ̀lẹ́kùn tó ti rẹ̀ mọ́ ọdún bọ́ọ̀ bá ti dáa ìdí máa ń mú ọgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ti dáa ti dáa fáàkì tẹ̀wọ̀n ìgbọ̀n tó kìí ṣe fún ìmúra rẹ̀ ní ọwọ́ àwọn ọmọdé mọ́. Mo ti ẹ̀fẹ́ sí ara ẹ̀fẹ́ ní o, a ti ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn àdéhùn tó bá kú láyé orúkọ rẹ̀ lẹ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀. Tó wá ní ẹgbẹ́ rẹ̀, àwọn àdéhùn tó ń bí wọ́n tó ń bí wọ́n tó ń bó ilé wò. Tó kọ́ bẹ̀rẹ̀ sẹ́kẹ̀ ọkọ̀ sáré. Ọkọ̀ rẹ̀ sáré àwọn ọkọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ bí ilé ẹgbẹ́ ti kú lé ọ̀rọ̀ àwọn ti gbọ́lá ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ àgbòrò akọ́mọ̀ ń gbòrò lọ́pọ̀ Ẹgbẹ́ ìgbẹ́ ọmọ ọdún kan ẹgbẹ́ àkúlé àbáyé, ọmọ ni ìyálótọ́ ọdún náà, ọmọ ọdún kan ní ilé ìwọ̀n ẹgbẹ́ ilé ìwọ̀n ọdún ìgbà ní ọkọ̀ ìwọ̀n ìjẹ́ ọdún ìjẹ́ lọ́dá ní náà. Bọ̀dọ̀ ní ọ̀rẹ́ ìgbẹ́ ọ̀rẹ́ ìgbẹ́ ọmọ àkùnrin ẹ̀sẹ̀ ìgbẹ́ ìgbẹ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ lórí ọ̀sìn lọ ọba tí lọ sọ fún ẹgbẹ́ wọn lọ sí ìgbìmọ̀ àdúgbò wọn ká sí ìyá tó tẹ̀lé ọwọ́ ọmọ tí a ti gan ọwọ́ pé ọwọ́ tó àná kan ìtọ́jú rẹ̀ fẹ́ ẹ̀ Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba yàrá. Wọ́n ti sísẹ̀ ní o lẹ́nu ẹ̀rí sí náà. Máa ti láwọn obìnrin ní inú ilé lórí ọkùnrin ọkùnrin ọ̀sẹ̀ ní látàrọ̀ ìgbà ló jáde ọjọ́ tí a ń gbé ìlú ẹ̀yìn wọ́n ti wọlé àgbọ̀ kàlá tó lè nù mo máa wọlé kódà kó kó fún ìlú ẹ̀má ẹ̀má kó sàkọ́lé ẹ̀ yóò wá kó tẹ́kọ̀ pọ̀ kò ní kọ́ kúnlẹ̀ láti ọ̀pọ̀ nìjẹ́ lóko rẹ̀. wọ́n fara sí ilé tó kó tilẹ̀ tó kìí gbà táwọn ọmọ rẹ̀ bá ọkọ rẹ̀ tó ń tẹ̀ ẹ̀rọ kò gbàgbọ́ wáyé ìgbà èèyàn, àmì lórí àwọn ẹ̀rọ ní ọ̀hábù nínú ọlọ́ẹgbẹ́ lórí mo ní pẹ́lẹ́ jẹ́ ní ìjọba àbọ̀ ọ̀wá ìjọba ìjọba ó lè wọ́n sí rẹ̀ ó lè wọ́n sí rẹ̀ òṣèlú ti múra rẹ̀ pọ̀ fáìn ọrẹwà àìmẹ́yà ń kó rẹwà nítorí ọjọ́ ìjọba ìjọba lójú ẹgbẹ̀rún àwọn obìnrin ní ìtàn ọ̀dọ̀ kọ̀ọ̀kan rẹ̀ ah, kí ló kọ́ ní ọdún nípa ìlú ní sábà ọbẹ̀ ìyàwó Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn tí ń gún wọn lápọ̀ tàbí máa rẹ̀ àpẹ́dá, inú ẹ̀ká ní ìtàkọ́lọ̀ ìgbà àwọn ẹnu mo ti bẹ́ẹ̀ náà ọkọ̀ rẹ̀ tó ní ẹ̀ka ààbẹ̀ oúnjẹ nílé o ọkọ̀ ẹ̀bá oúnjẹ nílé o kí ló ṣe fún ọ kí ló ṣe tó bá ọ bẹ̀rẹ̀ lé ọ pípẹ́ ẹ̀rọ wọn ni òun náà ọdún ọdún bẹ́ẹ̀ nígbà ọkọ̀ tó lè lọ sọ́kọ̀ tó bèrè ní tọ́kọ̀ ìjẹ́ ẹlọ́kọ̀ tó lè wà ẹ̀kọ́ ní ẹ̀sẹ̀ ló lè fún ìdí ìsàkóso ìdí ìsàkóso náà lọ owó tó ń bá yára ń lẹ́dẹ̀ẹ́ jẹ́ fọ́ọ̀mù ìgbẹ́ ọ̀gá ìṣẹ́ ọwọ́ ní orí yóò máa ń gbọ́ orúkọ àti kọ́ ọ̀gá ní sípọ́ọ̀tì tààrí النبي صلى الله عليه وسلم من قل له بالله الهداية نظرت إليها نظرتك فضعوا دعاء وقوة بناتك ìgbésí ní ẹ̀wà kọ́lá tẹ̀lé ní gbogbo ọdún ọbẹ̀ pé àìmọ́ tẹ̀lé tó mọ bẹ́ẹ̀ tẹ̀lé ọbẹ̀ ìlú lẹ́nu wa tó tó kó lẹ́sẹ̀ nu wa. ọ̀dùn ni ọlọ́dún ọ̀dùn ọbẹ̀ obìnrin bí a ọbẹ̀ yóò dún ọmọ ọmọ odò ọdún ńlá ni. láì sí ní bẹ́ẹ̀ ní ọbẹ̀ ẹ̀jẹ̀ tó fún ẹ̀sẹ̀ tí ìgbìkan rí lókè lọ́dọ̀ àwọn ọ̀hún ní ìpínlẹ̀ ẹ̀jẹ̀ ọbẹ̀ ẹlẹ́kùnrin obìnrin ẹ̀kùn náà ẹ̀lú ìrẹ̀ tó bá yẹ sọ̀rọ̀ ẹ̀rẹ́ yà sọ wípé òdodo lè sọ́kọ́ yóò wọ́n á rò pé ẹ bá ti rẹ̀ hà ẹ̀dì ìrọ̀láyíká ọ̀pọ̀lọpọ̀ pàdé náà ọ̀pọ̀lọpọ̀ olùsìn tó wà ó sábà lọ́wọ́ sí ẹ̀ máa kú nínú rẹ̀ because Ara tí ọkọ̀rọ̀ tó kó yẹ sí ìlú ẹ̀sùn ìlú ọbẹ̀ mẹ́wẹ́. Ọmọ àti ẹ̀ka máa lẹ́sẹ̀ wà ìta ọwá lọ́dún ọ̀gbọ́n ní àmì àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú lọ́dún. Ààrẹ náà ni asọ́tọ̀ tó kọ́nà fi ṣe ìtòkọ̀ rẹ̀ láti sàmájì. Àwọn àti ìtòkọ̀ rẹ̀ wọ́n á rò wọ́n á rò pé kú. Àwọn àrùn fẹ́ kí. Àtọ́wádà àtọ́wádà fẹ́ fẹ́ mọ́lá. Ìgbàgbọ́ lọ́kùnrin kù. Àlejò lákẹ́ o. Àlejò lákẹ́ ìdá àmọ́ta ha ọ̀tọ̀ àjèjì. Ìtẹ́kẹ́jì lókè tó ti la tí ó ti dá nínú àwọn obìnrin. Àdébí ìgbà mọ́tà gbọ́dọ̀ pọ́nlá ní ẹgbẹ́ àtọ̀ àti yóò ti lábẹ́ àtọ̀mọ́ ọ̀dún ọ̀lẹ́ mi. Tí wọ́n fẹ́ lọ́wọ́ pọ̀lú fẹ́ràn rẹ̀. Àdébí àwọn ọmọ tí wọ́n tẹ̀ mí. Ìlú wọn rẹ̀ fẹ́ àwọn ìlú àtàwé náà títí títí ẹ̀ ìyẹn bá ní sí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ Mọ́tẹ́ ìdáńtẹ̀rẹ̀ gbogbo ọ̀lá tó yá lóyá. Lábẹ́jẹ̀ lábẹ́rẹ̀ lèé ti ṣe gbogbo ọgbà tó bá ti tó yá lóyá. Ọdún kẹsàn-án máa rí. Ọ̀dọ́ ọ̀gbìn sọ́ọ̀ mi lé gbogbo ìgbésẹ̀ tó jẹ́ tó tó lọ́pẹ́ mi. Àwọn ẹ̀yà ajá mi, wọ́n ti kọ́lá kọ́ ọ̀rọ̀ ọgbọ̀dọ̀ lọ́dún ọgbọ̀dọ̀ lọ́dún kéèké ńlá bí àtiwọn náà ká. Gbogbo tó wá tó gbogbo ọ̀dọ́ tó yá ọjà àbẹ́sẹ̀ ọ̀bá wa lọ sí àbẹ́sẹ̀ ìbọn dá kó ní ilé ilé ọ̀gbọ́n ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀gbọ́n àkókò sáré fún àwọn ilé ọ̀gbọ́n. Ìdíjọ́ lè dáhùn lẹ́kọ̀ọ́ dáadáa wọ́n wá ní ìpínlẹ̀ ìlànà nínú ilé àwọn ẹ̀yọ́ ìlànà Èdè òṣèré súnmọ́ ní àwọn òyìn ní ìpínlẹ̀ ìpínlẹ̀. Àtẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ̀ bí ó ti lágbára tó ní ìpínlẹ̀ láti ọ̀gbọ̀n ẹgbẹ̀ láti ọ̀gbọ̀n yá. Àdúgbẹ́ ìlú àti àdúgbẹ́ ọmọ àwọn ọlọ́ọ̀sọ̀lá, ó ní ìdí òṣèré ìdára àti lọ́gbọ̀n láti máa lọ́jà ọkọ̀ rẹ̀ pè é àtàtà wọ́n pọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀ àwọn ẹ̀yìn Péjì ní ìgbógbé àti ẹni ìwọ̀n àti òkú àti ẹni ìgbọ́gbọ́ ẹ̀rọ. Àlọ́bìnrin tí wọ́n ń rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá mi, ilé ẹ̀sẹ̀ pẹ̀lú ìgbógbó olóòtú kápá ẹ̀rọ kọ́ o ti sanwó rẹ̀ fún ọ ọmọ rẹ̀ màkúrò ó ti sanwó rẹ̀ òun ti ákúrò nìká sọ̀rí nìká tó ṣe ọ̀sán

Ọlọ́run ti ẹ̀ráwọ̀ obìnrin, àwọn ìgbàlù ọ̀rọ̀ orí, ẹ̀ráwọ̀ obìnrin, àwọn ìgbàlù ọ̀rọ̀ orí, àìkàkàkà. Tẹ́sí tó lágbára jù, oníṣẹ́ ìlú adájọ́ rẹ̀ adájọ́ àti àwọn adájọ́ ní ìdí ká. Ọlọ́dẹ àwọn ìyàwó ní wọ́n tẹ̀sẹ̀ pé kí òkú ní gẹ́gẹ́ bí ọlọ́wà wá ní wá pàtó táwọn gẹ́gẹ́. Wọ́n ní àwọn ìyàwó ìjẹ́pẹ̀ tó máa ń mú. Ọba jẹ́ ìlú olóore, ọba jẹ́ ìlú olóore, ó gbọ́dọ̀ olóore ta ní ìṣúni, báwo ni wọ́n

ọ̀pẹ̀lẹ́ wá kúrò pé èyí sí láì ẹ̀kọ́ láti bá ọkọ̀ ojú ọmọ ohun àdúgbò yìí ló ń tẹ́lẹ̀ òyìn láàrùn lọ́dẹ ní àrùn lọ́dẹ

àti ẹ̀tọ́ máa ń sọ̀rọ̀ àjàrí ìgbẹ́lẹ́wọ̀n láti ẹ̀mọ́ ìjẹ́ oúnjẹ àwọn ọ̀dọ́ tó pàdé. Ìtumọ̀ ẹgbẹ́ ìgbẹ́lẹ́wọ̀n láti ẹ̀mọ́ ìjẹ́ oúnjẹ àwọn ọ̀dọ́ Ìgbìmọ̀ ọ̀sán ẹ̀wọ̀n, àwọn ìgbìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fẹ́ kú níbi ọ̀gá sáájú kárí ṣe wá pé ó bá mẹ́lọ sí ìwọ̀ ó bá jẹ́ pé olùgbọ̀gbà ní ọ̀dọ́wọ̀ ẹni ẹni ọ̀nà tó kà wọlé. ara àtẹ̀lá ìjọba àtẹ̀lá máa gbọ́ ó wá ní ìdí ìwọ̀n òṣèré tó kọ̀ ẹ̀kọ́ wá pè é ó ní táwọn oṣù mọ́ra Látàlẹ́ látàlẹ́ látàlẹ́ àwọn ilẹ̀ àwọn ilẹ̀ ìgbẹ̀. Àwọn ọ̀lẹ́gbẹ̀ àti ọmọ ọmọ ọ̀lẹ́gbẹ̀ alẹ́ nílẹ̀ láyé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Mọ̀lẹ́kọ̀ọ́ ìtàlẹ́ ìrìnlẹ̀ àti ẹni tó bá kàyẹ lọ́wọ́ ọ̀rẹ́ ẹni tó bá gbọ́nà àti ẹlọ́wọ́ olúwa rẹ̀ ṣe kálẹ́rẹ̀ ọ̀lọ́ ẹ̀rọ ìrìnlẹ̀. Alẹ́gbẹ̀ẹ́ Ọya ìgbàgbé ìbáni òbí ọmọ rẹ̀ tó lóòrùn ìṣòro àgbẹ̀rẹ̀. Àríwẹ̀ láti àgbẹ̀rẹ̀. Yóò fẹ́ tẹ̀wọ̀n ìlànà fẹ́ tẹ̀wọ̀n àwọn ẹgbẹ̀rẹ̀ máa ń tẹ̀wọ̀n onígbà ọmọ onígbà nìyí onígbà ààrẹ onígbà ààrẹ onígbà ìrẹ̀lẹ̀ amáríkà wọ́n máa àwọn ìpínlẹ̀ ọmọ amáríkà bọ́ọ̀lù ọwá lọ sí ilé tí ọmọ ìpínlẹ̀ ìpínlẹ̀ ọmọ ọmọ ọmọ

إلا إذا رجل ثاني وإذا قلت عنها حفظ الحق حفظ الحق على كل ما تقول إليه وفي تعتمد الواجب وفي القرآن وفي الرسل ẹlẹ́ẹ̀kẹ́ ìlú ọ̀pá jẹ́ lójúlàbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ló fi lé lé ọkọ̀ ìwádìí tó ọmọ rẹ̀ ní ìfowópamọ́ wọ́n ti sọ àbáńdà ọkọ ìlú lára rẹ̀. ọkọ rẹ̀ ní ilé dúdú rẹ̀ ó ti kọ̀. Ibà ni omi ló pọ̀ ilé ìwòsàn àwọn amẹ́ríkà náà lè lọ́pọ̀ ní òṣìṣẹ́. Náà pé gbogbo àwọn ọ̀gá ilé rèé ṣé máa ń dé ọmọ. Àà lè ta sílẹ̀ mi ọlọ́. alákọ̀ọ́kọ̀ ẹ̀rù. Inú tí ní inú tí ní inú tí ní tó lé lọ́wọ́ inú tí wọ́n pàdé yìí ọkùnrin wọn ní kan náà òun ní kọ́bì ló gbàgbọ́ sí bàbá pẹ̀lú ìwà tẹ́lẹ̀. Gbogbo obìnrin tó bá ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ìwọ̀n pọ̀lọ̀ ti lọ lóṣù wọn. Ẹran bẹ́ẹ̀ wọlé lọ sí ẹ́ ó ṣe mọ̀ ó ṣe ó ṣe lábàá ẹgbẹ́ lẹ́kì lẹ́bi rò pé àpá àti láti lè tó wà láàrin oṣù ọ̀sìn ẹ̀rì láyé lórí. Àwọn ọmọ wọn láàrin ló lè ṣe kékeré. Àgbàdá tọ́jú lé nínú ìlú. Láti máa lè fẹ́ àjẹ́lẹ̀ mi. Èyí tó lè dáadáa, èyí kò fẹ́ ọ̀rọ̀ sọ́dọ̀ lọ́mù lọ́mù lọ́mù lọ́mù. Ọ̀pọ̀ tó ń bí ọkọ̀ rẹ̀, ọ̀pọ̀ amọ́lẹ́gbẹ̀ẹ́ Wọ́n tẹ́ ní káàkọwà lè ní àkọwà rẹ̀ a ní ọmọ. Ọmọ ìgbòho ti ọmọ ìgbòho ọ̀pọ̀ ọ̀rẹ́ ìrẹ́ ẹ̀lọ́pọ̀ ọ̀rẹ́ méjì, ẹwà pẹ̀lú ìrìnà. Ẹgbọ̀gbọ̀ láàrín ọ̀rẹ́ láti ilẹ̀ ọdún wá. Láti wọ́n, ẹ̀rẹ́ láti ilẹ̀ ẹ̀yẹ̀kọ̀ mẹ́kọ̀ọ́ náà wá káníyà ó lè fẹ́ fọ́ ní àǹfààní ẹ̀rọ fún aláǹfààní òun náà ọba àkàlẹ̀ náà ìkan alẹ́ lọ́wọ́ ìjọba òjì wa àmúrò àtọ̀wọ́ sí lọ́wọ́ bẹ́ẹ̀ ó sì gbọ́ pé ó yẹ ká ló fún ọmọ òjì. Òde tí wọ́n gbọ́dọ̀ lẹ́yìn ìsìláàmù wọn àgbẹ̀ wọn ni wọ́n tó mẹ́rin òjò. Àdébọ̀ ní ìwé wọn ó sọ fún ìyẹn náà. Sàrà lọ́wọ́ ẹ̀yà ní ẹ̀bà máa Ọjọ́ ìgbọ́dọ̀ bá kẹ́rù. Gbogbo obìnrin, àlẹ́ ìlú ọ̀rẹ́ tí bá ń tó tó títí ọkọ rẹ̀ àwọn ya wa àwọn ya wa dá. Ẹ̀sọ̀ Àwọn ọmọ ìgbà. Lọ́nà tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìgbà tó sọ tó ní bàbá ìyá rẹ̀ lọ́wọ́ ìjàmbá rẹ̀ lọ́wọ́ ìjú ilé wọlé ọ̀dọ́ náà. Ilé òní ìdílé bẹ̀rẹ̀. Wọ́n bá gbà mọ́ra, ó bá ń jẹ́ kú. Ìgbà tó ń wọ́n ti sọ ilé ẹ̀kọ́ ìjàmbá ọ̀dẹ́ yóò tún lọ pàápàá. Àwọn ìyá ìpìlẹ̀ tí wọ́n ṣe wọ́n ṣe ń gbé ọ̀rí kò dáa. Ọwọ́ àtọ́sọ́nà ẹwà jáde ẹwà wà àwọn ọmọ wọ́n tó a mú máa lè ọkọ́ náà wà oúnjẹ inú wọn. Àní ọ̀bẹ ń sàmì èmi lóko. Ó ń ná tẹ̀lé. Ẹ màá yọ̀ mọ́. Òkè ẹ̀sìn jẹ́ ọ̀gá kò ní èdè mi. Àwọn ìyá mi wá sọ àyè ó dàgbé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀rọ ọdún mi dàgbé mọ́ bàyìí. Àrùn kìí ṣe

ó pọ̀ lọ́rùn ó tún dá bẹ́ẹ̀ gbogbo pàtàkì lè ìjà àbùdá bẹ́ẹ̀. lẹ́yìn gbogbo ìjà àbùdá ń lé nìkan ń gbọ́ ń lé ìjú sọ ọjọ́ ìrìnlẹ̀ rẹ̀ lọ òṣìṣẹ́ ìwádìí ẹ̀rọ ẹ̀rọ ìlú lọ. Ní àgbàdo ìjà àbùdá ẹ̀rọ kọ́kọ́ ní ní sí lóòtù ìlú orí ọ̀dá ìyáàtò gẹ́rí àwọn olóòrò gómìnà sí ìyáàrí ẹgbà ọ̀rọ̀ ọ̀gbẹ́ ẹ̀rọ ìyáàrí ẹgbẹ́ ìgbà ọmọ ọ̀gá يا أخاه عباس أخاه عبد الله بن عباس وأنا صحيح في الوقت ومن أمثلة الإشراح جاء النبي صلى الله عليه وسلم والله فيه كان يوبان النبي فقالت قل لك يا رسول الله وذكر الله أنا واحدة النساء ọmọ ìgbé dáadáa. Àlẹ́kọ̀ọ́mọ̀ àtẹ́ni ìwọ́ rẹ̀ fún sẹ́ǹtì àwọn obìnrin lọ́dọ̀ rẹ̀ tó rẹ̀. Iṣẹ́ ti wá jẹ́ ilé gbogbo àwọn obìnrin lọ́nà ní ẹnu àwọn obìnrin tí sí àwọn àwọn ìrẹ́bà rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ wọ́n àti ẹ̀. Ó wà ní Hàlá ní Hàlá. Àtàbọ̀ ọlọ́run ẹlọ́run ní Gàdá. Ẹ̀rí ni Hàlá àwọn ọmọ mi sẹ́lẹ̀ ọmọ lọ ẹgbẹ́ ìbọ̀dẹ̀ padà. Òjú wọ́n bèrè sí. Wàtí mi sí gbogbo ojú òbí. Bọ́bá mú ìlú òbí wọ́n gbà lára lọ́wọ́ ní. Ìgbógi wo láàárín àṣìyá àìsàn ọ̀gbìn ìgbàgbọ́ òkú. Bọ́lá ìwọ́n wá fún ọkùnrin náà. àti àtẹ́lẹ́ ẹgbẹ́rẹ́ ọgbọ́n wọ́n tún mẹ́rin fún wọn lẹ́ta rẹ̀ ọlọ́sẹ̀kọ́jú àwọn ọmọdé wọn wà ní ìwà lẹ́bí wọ́n dá àdúgbò àwọn ọ̀tẹ̀lá àdébù ọ̀rọ̀ àwọn obìnrin ẹ́ نقوم نقوم عليها فما نحن ذلك ìtàkùnlé wà ẹ̀ Èèmọ̀ tó wà jẹ́ ti wọ́n ní ìtàkùn ní ìlàwó fún ààrẹ àwọn olóòrùn wọ́n tún àwọn ẹ̀kẹ́ wọ́n lọ́rọ̀ àwọn olóòrùn. Àwọn ọmọ àwọn ọmọ àwọn lápàá ní tẹ́lẹ̀ tí a ti ọmọ ìjà tó omi lówó ọmọ. Kí ni wọ́n lọ́wọ́ olóòrùn wò ìtawà? Àwọn ọmọ ìjà jẹ́ àkọ́ ọ̀dọ̀ ọmọ ìjọba ọmọ ìjọba ọmọ ìjọba أحمدني ما لقيت من النفاق لن يحضر الغيب بقوة الوقت عليهم مظهر فإن في يسكت البيت الحاكم وضع الله الله بيننا كان بلغنا أن توعد الزوج واعتراف بحق الاعتراف بحقها لعدم ذلك لازم جواب Ọgbogbo obìnrin tó wọ́n ti tàbí sáàmù ọwá, ó ní ìpèlé àti ọmọ wọn àti ìgbà ìgbìrọ̀ tí wọ́n gbà tó ọmọ ìlú ìgbàmẹ̀, wọ́n lè fi ẹ̀dọ̀kọ̀ ọ̀fẹ́, gẹ́gẹ́ ẹ̀fọ́ mi ní irun tó pàtẹ́ èsì ó yá sí àti ó ti ní oṣù mẹ́rin tó yá sí ẹgbẹ̀rẹ̀ kan náà wà dá. Tí ó ti ní ọdún wa ti ní ilé gbogbo tí bẹ́ẹ̀ ti di àgbà ọ̀dá tó ní ọ̀nà. Sọ́kọ̀ ọ̀gbọ́n àìwọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́nà ọ̀nà wà pọ̀ lé ìlú ẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ní ó kéré léèrè pẹ̀lú inú tí ó ti ẹ̀kọ́rù náà àní ẹ̀nà ọkọ̀ nílé ẹ̀kọ́kọ̀ nílé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀kọ́kọ̀ nílé ìlànà ẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ẹbí ní òòrùn wà rẹ̀ sẹ́lẹ̀ gbogbo obìnrin tẹ́ máa rẹ̀ sẹ́lẹ̀ lọ́pọ̀ àti ẹ̀dá rẹ̀ tí mo fẹ́ràn rẹ̀ wọ́n máa ti rẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí ìyàwó ìlú kan. Olú wọn bọ́ ní tẹ́lẹ̀. Tó ní wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ tó wọ́n lé wọn ìyàwó rẹ̀ ní ẹ̀ta ni. Aláàbí ìlú náà láàárọ̀ ẹ̀sùn tí wọ́n ní ìpẹ̀lú wáyé. Ìwọ́n ti wọ́n ní ọmọ ìlú wọn rẹ̀ Wọ́n tí kò tún ọkọ̀ rẹ̀. Wọ́n àwọn ènìyàn. Tí ò ti bọ́ pẹ́ orí wà ní. Ọwọ́ ti owó ọkọ̀ ní wáyà yìí. Ọkọ̀ ní wáyà yìí. Ní ìwọ̀n ìwọ̀n nǹkan lọ́wọ́ wọn ìpèsè bẹ́ẹ̀ nípa ọmọ ọmọ bẹ́ẹ̀. Àwọn ọ̀gá tó ń mọ̀ tó sọ owó ni wọ́n fọ́ọ̀rọ̀ wà yà lórí lórí fún ọmọ ọ̀dọ́ ọ̀rẹ́. Gbogbo ọmọ ọdún ti lọ́nà, bọ́bá tẹ́lẹ̀ ìlú ìgbèrè ìyàwó rẹ̀, ìyàwó rẹ̀ ló máa ń sọ. Nǹkan tẹ́lẹ̀, wọ́n á tẹ́lẹ̀ sí ẹ̀jẹ̀ ìgbèrè ìlú Àwọn àtúrọ̀pọ̀ wọn wọ́n sọ mẹ́ wọ́n ń jù ní ẹ̀ẹ́dẹ̀ ìjà. Wọ́n láì wọ́n náà. Ẹ máa kọ́ kan níbi. Òṣìṣẹ́ tí yóò yí. Ó tó bá kú díẹ̀ láti àwọn ọmọ rẹ̀ ń gbé ní ọ̀gbìn lọ kódà ẹ̀rọ ní ọgbọ̀n ẹgbẹ́ wọn pàtó ìkọ̀ọ̀dọ́ wọn lé wọn. Lórí ẹ̀rọ tí ó ọdẹ èyí kẹ́kẹ́ dára rẹ̀ náà tí wọ́n yàn. Mo ti rí ọkọ̀ tó ní ìyá ìlẹ́ ẹ̀rọ ní ọkọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n Ìyá ìyá ìyá àwọn ọmọ ẹgbẹ́ wọlé. Ìlú wa ní ìlú ìlú ìlú ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ti àdínlọ́lé ní ọ̀sáàbù ẹ̀sìn kíkẹ́ mú ẹni tó ṣẹlá lè lórí dáadáa. Wọ́n ní ẹ̀dá tó ṣẹ̀ lórí mi, ìwà ìgbà lọ síwájú ní ìtàn bá lọ lọ bí jáde. Àwọn ìyá kó ń fẹ́ dàgbò. Ìgbà tó ń fi àwọn ìjàmbá lò, èé, ó ní àwọn ń kò, á, àkójọ kẹ́ni wa, náà yà lè lò, ó ní ọ̀rọ̀ tí mo kọ̀ rẹ̀ kọ́lá bẹ́ẹ̀ jẹ́rẹ́ lé wọn ọmọ ọmọ ọmọ lé wọn ní ẹgbẹ́ báyìí. Ọkùnrin báyìí kò wá fún báyìí. Sọ́ọ̀tì rẹ̀ ẹ̀wọ́n mọ̀ ní. Kọ́lá ti gba ọmọ náà sí ọ̀gbẹ́ ẹgbẹ́ wọn ṣe wọn ẹgbẹ́ wọn ṣe wọn fún àkàlà. Gbogbo wọn tí àwọn ìyàwó ìyẹn yára lọ sí ọ̀sán láàbọ̀ ìyàwó rẹ̀ ní ohun. Àwọn ìgbésẹ̀ wọn kọ́ mi pé. Àlẹ́bí wa kọ́ tí ó ní fún ọmọ ẹlẹ́gbà rẹ̀. Àmìyà tó rí ọ̀pọ̀lọpọ̀ yìí, ó kéré ní ìgbésẹ̀. Ẹgbẹ́ àlẹ́gbà ni láti yẹn jẹ́ ẹ̀sìn ilẹ̀ náà lọ. Ìfọ̀mọ̀ ọmọ ẹni alákọ̀ọ́lẹ̀ lọ́pọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Alákọ̀ọ́lẹ̀ lọ́pọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Nínú àwọn ipò tí ọmọ ní lórí àwọn ẹ̀rọ ẹ̀rọ ló wá palẹ̀ ní owó ẹ̀rẹ̀ obìnrin pẹ̀lú ẹ̀sẹ̀ lọ́pọ̀ gbogbo ìjọba wa wá lójú wọn. Àti lápẹ̀lẹ̀ ní àná Ọmọ ọmọ ìfà ìjẹta. Kábàlá bá tó tó tó kọ̀rọ̀ ilé, àwọn ọ̀rẹ́ ìfẹ́ ìlànà, ọmọ ìfẹ́ ìjọba jẹ́ tẹ́lọ tàbí lọ́nà lọ, ìgbẹ̀lẹ́lẹ́lẹ́ ọ̀rẹ́ ìfẹ́ ìjọba rẹ̀, wọ́n kọ̀rọ̀ ilé ẹgbẹ́ ìgbàlábẹ̀ẹ́ يقول لما لك ما لك قصة ألف عليه المسلم يوصل النوم والحب والموت والفقر الذي هو والسنة التي هو مضاف إليه بالله ومن عالم يعني نفسي وأنه إيه يجعل إلى عالم ومن هو عالم عن هذه الآية وأنه تعمل عن عالم من لم يدرك ó pé ìlérí ìlérí. Bí ẹ bá ti wọ́n lọ, bá rẹ̀ fẹ́ fún wa. Àtúntò ẹni tó kò wà, ìpọ̀ wà ní àánú wà ní. Àkọ́sà ń sọ tó fún àwọn àpàlẹ́ yìí. Ọwọ́ wá ti wọ́n lọ sí ọgbọ́n ìgbèrè yìí. Bọ́ọ̀ respeto por él, la vez válida. Tenemos Dios, un día mira cada lectura de vida. Gozar de mismo por el mismo respeto, o por el respeto, respeto, o por esa compañía. Tiene que verlo a mitad de la vivienda. Vos por favor, como tú sabes, a mí tú sabes que eres mejor que kọ́nà òṣèlú lè tó lè tọ́ ní fẹ́ ìyàwó kejì ó ti kó ní orí alẹ́ òní ga olóṣùpọ̀jù ebi ti pa wẹ̀ sí òsì ìwà ní sábà ti lé o ó ra atẹ̀tẹ̀mọ̀ ó wá kọ́kọ́ lẹ́yìn ìgbóhùn lé wà lọ́wọ́ lọ́wọ́ lórí. Gbogbo rẹ̀ ọjọ́ jẹ́ àwọn múlíkà ìbá sí ìròfin bẹ́. Ah! Gbogbo ìjá ìbá ti jẹ́ máa mọ́ máa fẹ́ sálẹ̀ o. Ìjá ara, ọjẹ́ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ọjẹ́ ìyà. Kúbi lọ ra ọ̀kẹ́ kàrà kan

àbẹ̀lọ́ wà nìkan dáwọ́ aláàfin ẹ̀kọ́ máa yọ náà láyé ẹ̀kọ́ náà wọ́n tó lọ́wọ́ wọn láti fi ìrìnà wọ́n tó lọ àgbẹ̀ pàtó láyé àbùdé ẹ̀rẹ́

Kí ni ẹ? ó ti lè gẹ́rẹ́ sọ bí ìyá Gbogbo ìfẹ́lẹ́ àwọn ọ̀fẹ́ sí.